أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ ẹ̀mí wa di òwúrọ̀ ìtẹ̀síwájú nínú nínú سورة الحشر أو بدي نري آية من 21 mọ́kànlélógún لو أنزلنا هذا القرآن على جبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله فتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ní àná akà nínú àyà mọ́kàndínlógún yìí tí ọlọ́run ní لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله ìbá ti pé ọlọ́run ọba ó sọ alkùránì kalẹ̀ sórí àpáta ńlá tó sì gbọ́ في tí kùránì sọ lára àìsẹ́wò kọ́ọ̀ṣì àmùtẹ̀sọ̀bíà ẹ̀ẹ́rí àpáta náà tí ó tẹ́rù jẹjẹ tí ó bá tí ó túká tí ó fọ́nká tí wẹ́wẹ́ torí ìpáyà ọlọ́run ọba وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون èyí ni àwọn àpèjúwe táǹtì fáwọn ènìyàn torí kí wọ́n lè ronú sí ọ̀rọ̀ ọlọ́run ọba kó bá lè pé wọ́n láǹfààní ní ilé ayé àtijọ́ ọ̀gbẹ́ndà àlùfẹ́yàmù. Bákan nínú ọ̀rọ̀ àwọn afá onímọ̀ وني لو أنزلنا هذا القرآن على جبل من الجبال إباكي أقوى قرآنه كان lórí òkúta ńlá kan nínú àwọn òkúta fàfáyìmà máa fi ìmú wáàdì wọ̀wàáyì ó wá gbọ́ àgbóyé tí ń bẹnú alkùránì nípa àdéhùn aljanna wọ̀wàáyì àti àdéhùn iná لا لا لأبصرته على قوة وشدة صلابته وضخامته بأي أفتنا تنتب الزقي اللبرة ألقه أتثبي خاضعا ذليلا أرتي يوس تربا سوكيو سيرلي متشققا من خشية الله tí ó ti fún aká torí ìpáyà ọlọ́run ọba wàtílkàl amsal nadribuha èyí ni àpèjúwe sáàmùsáàmùsí fún yí wọ́n lọ bí òhà nìna sáàmùsí àlàyé rẹ̀ fáwọn ènìyàn لعلهم يتفكرون يتفكرون في قدرة الله وعظمته ضيع نور sí agbára ọlọ́run ọba àti ògo rẹ̀ wà ágọ́màtì àti títóbi rẹ̀ wà fi láàyà haqqun ala tadabbur al-Qur'an àyà yìí ó ń kún wa lẹ́dùn pé ká máa ṣe tadabbur al èyí ni pé ká máa ronú sí àwọn sábà ń kanú al-Qur'an wa kásì máa wá àti gbọ́ àgbọ́yé ìtumọ̀ rẹ̀ wal amalu bihi bẹ́ẹ̀ ni ká máa ṣe ìyànjú àti máa fi ṣiṣẹ́ so alkùránì yìí ọlọ́wọ́ bá fún wa nírò pé tí àwọn ènìyàn tó bá lè fún ní ògo rẹ̀ àti ọlá rẹ̀ àti títóbi rẹ̀ ní bó ti yẹ kó yẹ ó yẹ kó pé ọkàn wọn yóò ṣe ìrẹ̀lẹ̀ fọ́lọ́run ọba tí ó sì bẹ̀rù jẹ̀jẹ̀ débi pé àyà wọn yóò làkàtà torí alkùránì ọ̀rọ̀ ọlọ́run ọba ni kí wá ló dé ìbéèrè tá béèrè ni pé kí ló dé tí kùránì ọ̀lápa lọ́kọ̀ àwọn ènìyàn tó ti dé ọkàn náà kò léegun tó wá jẹ́ pé yọ́ lápa lórí àpáta ńlá tó le koko wẹ́l ìbéèrè yìí ọlọ́wọ́ bá ti dáhùn rẹ̀ ìdí ni pé àwọn kankan akẹ́rẹ́ ibi ọkàn náà ni ṣùgbọ́n wọ́n le koko ojú tó kúta lọ ọlọ́ni ثم قصت قلوبهم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة lẹ́yìn náà ó ní ẹ̀mí wọn ọkàn wọn lọ́wọ́ ilé kókó lẹ́yìn ìgbà tí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run ọba sílẹ̀ líle kókó yìí àti bí òkúta àbí káti ẹ̀ ní ó lágbára jù òkúta lọ yóò fẹ́ lágbára ti rin ní kẹ́kọ̀ọ́ ẹ̀mí wọn nìkan ló di tó lé kókó tó rí omi wọnú ẹ̀ bákan náà etí wọn gan-an ó dí láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọkàn wọn náà wà ní dídí láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀kọ́mú àdánahùn alsama'i àwọn gẹ́gẹ́ ni wọ́n ń di sí torí àti mọ́gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wọ̀gọ́lọ́fún olùbáhùn ọlọ́run ni wọ̀kọ́lù kùlùbù náà gùlf wọ́n á ní ẹ̀mí wa ó wà ní títì bẹ́ẹ̀lá àánà òun mọ́ òfin kúfèrè yìí kí ṣe pẹ́ mi wọn lọ́wọ́ ní títì ọlọ́run ọba ló ṣẹ́bi lé wọn torí kèfèrí tí wọ́n ṣe tọ́lọ́run ọba kọ̀kọ̀rí ìlànà yòmìnú díẹ̀ ni wọ́n nínú wọn ni wọ́n gbàgbọ́ bákan náà ọlọ́ni wà kọ́ọ̀lù òun kò náà gùlf بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé ẹ̀mí àwọn wà ní títí àwọn ò lè gbọ́ sọ fún wọn pé bẹ́ẹ̀ kọ́ o ọlọ́run ọba ló ti ẹ̀mí ọ̀hún pẹ̀lú ìyá kèfèrí tí wọ́n yà sọ́lọ́run ọba fala yu'minuna illa qalil torí ìdí èyí wọn ní gbàgbọ́ àyàfi díẹ̀ nínú wọn láwọn tó kún wọn máa ṣe ìbàjẹ́ tí wọ́n ń ṣe bákanáà ọlọ́run tún sọ láàyè bòmí pé ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا eléwo ló fi ṣàbòsí jù nínú ẹni tí wọ́n ṣe ìrántí fún pẹ̀lú àyà ọlọ́run ọba rẹ̀ a àtẹ̀dá rẹ̀ ọwá yírùn padà láti mọ́gbọ́ ọ gbàgbé iṣẹ́ tó ṣe ń lé ayé ọlọ́run bá yọ padà wá san lẹ́sàn rẹ̀ ọlọ́run ni inna ja'alna ala qulubihim akinnatan an yafqahu àwọn aláfi sí ẹ̀mí wọn àti ẹ̀mí wọn pa sórí ikú ó lè mọ́ gbàgbọ́yé rẹ̀ wa fi adhanihim bẹ́ẹ̀ ni etí wọn náà àti tilẹ̀kùn rẹ̀ wọn ò lè gbọ́ ìdí ni pé yíyọrùn padà tí wọ́n ti sọ́dọ̀ lọ́rọ̀ ọlọ́run ọba àti àìmọ́mọ́ ronúwò sí ọ̀rọ̀ ọlọ́run ọba àti gbígbàgbé ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n gbàgbé ìdí inú tó fi jẹ́ pé ọkàn wọn ti etí wọn náà ti gbogbo bẹ́ẹ̀ wulẹ̀ fẹ́ ka Al-Qur'ani fún wọn tó wọn ò lè gbàgbọ́ yẹ̀ ọlọ́ni afala yatadabbaruna al-Qur'ana am ala qulubin aqfaluha èyí ṣe dùn òní ronú kó ṣe tadabbur sí al-Qur'an abọ́kàn wọn ti ẹ̀dí ni àbí ọmọ líla fi sí ọkọ̀ wọn tí ò ní jìnà tí ò ní jẹ́ wọ́n gbọ́ àgbọ́yé rẹ̀ so àwọn asbab tí máa jẹ́ sí Qur'an kó lápa nínú ọkùnrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò ní ìmánì ìgbà ọlọ́run ọba gbọ́ àti títẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹ̀dí tí máa jẹ́ kí ọkàn ó di tí ò fi ní gbọ́ alkùránì yé ò ní kúfùrù ìṣe kèfèrí sọ́lọ́run àìmọ́gba alkùránì gbọ́ àti òtítẹ̀ rẹ̀ òun ló fà á fi di tẹ́ ẹ bá ka alkùránì fún ọgá wọn ò gbọ́yé afọ́ olórin kan sọ pé إذا لم يكن للمرء عين صحيحة فلا غروة أن يرتاب والصبح مصفر tí tí bá ṣe pé èèyàn ó ní ojú tó dáa kìí ṣe nǹkan ìmọ̀ ní ilẹ̀ sùn kódà yóò máa di ẹgbẹ́ àbílẹ̀ ìtì ìmọ̀ni ìdí ni pé ojú rẹ̀ ọ̀dá tó gbogbo táwọn èèyàn rí lóore òun ò lè rí lóore gbogbo táwọn èèyàn rí ní dáadáa òun ò rí kò ní rí ní dáadáa gbogbo táwọn èèyàn rí tó ń páyà òun ò ní páyà torí pé ọkàn rẹ̀ ti di níbi mafúmù mùkálàfà rẹ̀ ni pé àwọn múmi ní àwọn tí wọ́n ẹ̀mí wọn a máa páyà ẹ̀mí wọn yóò sì rọ̀ dẹ̀dẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run ọba torí pé ọlọ́run sọ láyé ibòmí pé Allahu nazzala ahsana al-hadith kitaban mutashabiha matani yatashairu minhu al-julud الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء آية هي ọlọ́ fi mọ̀ pé àwọn olùgbàgbọ́ òdodo kùránì máa lápá lára ti wọn ọlọ́ni allahu nazzala ahsan alhadith kitaban ọlọ́run ọba òun ló sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tó dáa jù sínú tírà alkùránì وهو القرآن العظيم الحديث كتابا تاسوه أحسن الحديث قل قرآن لطمني إيه؟ قرآن كتبي قل القرابة متشابها متاني متشابها في حسنه وإسلامه وعدم اختلافه قبو tí ń bẹnú ẹ̀ ló jọra wọn níbi dídá ọ̀rọ̀ àti dídá àwọn ìdájọ́ tó ń bẹnú ẹ̀ àti àìsí fàmíǹfọ́ nínú alkùnrán pẹ́ẹ̀pẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn pípọ̀ tó wà nínú ẹ̀ à ń rí títí ẹ̀ lórí ọ̀rọ̀ lóríṣìíríṣìí tó jẹ́ pé ìtumọ̀ wọn ìkan ni bẹ́ẹ̀ làwọn ìdájọ́ wọn àti àwọn ẹ̀rí tó múnádóko tọ́wà nínú Al-Qur'an àwọn mùmìnì dábàkà tẹ̀ṣàrírù nínú jùlúdù lẹ́rìnà yakhshawna rabbahum ara àwọn mùmìnì tó ń páyà ọlọ́run ọba tí wọ́n máa ń kà ara wọ́n sì ọ̀rọ̀ ọlọ́run ọba lórí pé wọ́n mọ ìtumọ̀ tọ́lọ̀wọ̀n bá ń sọ yóò lapa lára wọn wọ́n bẹ̀rù wọ́n páyà ọlọ́wọ̀n ọba wọ́n páyà ìjìyà rẹ̀ wọ́n ti rẹ́ta sí àjẹ́nà rẹ̀ ثم تلين جلودهم إلى ذكر الله lẹ́yìn náà torí ìlàpá yẹn ẹ̀mí wọn tutù ẹ̀mí yóò rọ̀ débi pé wọ́n sàkẹ́kẹ̀ lọ síbi ìrètí ọlọ́run ọba dáàlìkà húdà lọ́hí yàdìdì ìmọ̀ ìyẹ̀ṣà èyí tẹ́ rí ìfẹ́kẹ́ ni wọ́n rọ̀ lọ sí ibi ìtẹ́zíkìrì fọ́lọ́run ọba ilé ni ìmọ̀nà ọlọ́run tọ́lọ̀ máa fi mẹ́ntọ́ bá wù ọlọ́run kò fi wá ní mọ̀nà ọlọ́run ọba a máa jẹ́ sí Qur'an yìí kó lapa lára àwọn kan tí ó sì tọ́ wọn sí ojú ọ̀nà ìjọsìn fọ́lọ́run ojú ọ̀nà al-Qur'an ọlọ́run máa tẹ̀lé ìfẹ́ tó bá ومن يضلل ومن يضلل الله فما له من هاد gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá bá sọnù ẹnikẹ́ni ò lè fi mọ̀nà láíláí tó níbi ọlọ́run sọ pé alkohan a máa lápa lára àwọn múmìnì tó ń páyà ọlọ́wọ́ bá aṣọ lánàá nínú àwọn àpèjúwe àwọn múmìnì tírú ìpáyà ọlọ́wọ́ bá yìí tó dé góńgó lára wọn torí pé wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nípa Umar ibn Khattab lè tọ́jọ́ pé nígbà tó gbọ́rọ̀ ọlọ́wọ́ inna àbábà rabbika dájúdájú ìjìyà ọlọ́run ọba rẹ̀ òdodo ní ń bọ̀ wá kò sí nǹkan kan tó lè mú mọ́ wá. àyà yìí péré òun ló lapa nínú ẹ̀mí Umar ibn Khattab débi pé níbi ó dúró sí gan ọfẹ́ ìṣubú nígbà tó padà délé pẹ̀lú pẹ̀lú pẹ̀lú tipátipá kò lè jáde lóṣù kan débi pé àwọn èèyàn ń padà bọ̀ wá máa kí nílé bí ìgbà tí ọ̀gbádùn kò sàlẹ̀ fún wọn ní tó ṣe wọn bẹ́ẹ̀ náà ni àpèjúwe Jubayr ibn Mut'im nígbà tó gbọ́ sí Ànábì sallallahu alaihi wa sallam ka al-Qur'an áyà yìí gangan ló náà gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi ó dé bá Ànábì sallallahu níbi tó ti ń kírun Maghrib pẹ̀lú àwọn sàhábà rẹ̀ ó wá dúró ó ń bọ́ tí àlẹ́bí ń kà nínú alkùnrin ọ àrẹ́bùta sálàwà tí súrọ́tù tó ń bọ̀ dé iná àgábà rọ̀bì kàlàwákà máa láwù min dáfẹ́ ó ní bàtà annama sọ́dà àkọ́lbì àbí bàtà pé àyà nígbà sílẹ̀jì fàtìlámtù ó ní mọ̀ bá خوفا من نزول العذاب هم بيروا kí ìjìyà náà kọ́ mọ́ sọ̀kalẹ̀ wá bẹ́ẹ̀ níbi mọ́ wà. وما كنت أظن أن أقوم من مقامي حتى يقع في العذاب débi pé mi ò tí ẹ̀rù pé mo lè kúrò níbi mọ́ wà tí ìjìyà náà fi wá tètè ibẹ̀ tí ó ní alkùránì lápá lára rẹ̀ báyìí débi pé ó sáré gbẹ̀sìn nítorí ń bẹ̀rù ìjìyà ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni àlàyé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfà Sayyidina Abubakar nígbà tí anẹ́bíkà sálàm tọ́rẹ̀ tí ò lè kírun fáwọn sọ̀hábà ó ní kí Sayyidina Abubakar kò kírun ọmọ rẹ̀ Aisha ó ń sọ fún anẹ́bíkà sálàm pé ó bá ní kí Umar ibn Khattab kó kírun fáwọn èèyàn ìwọ náà ma ọ̀rẹ́ rẹ̀ pé kò ní lè kírun ọ̀hún ẹ kúrò ní jókèrún torí pé tí máa ń ka Quran omi ṣe ẹkún ní ọmọ jáde lójú ẹ̀ débi pé kò ní lè kọ̀ntínú àti kà á fún àwọn kanu láwọn tí Quran máa ń lapa sínú ọkàn wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ àwọn ìròyìn àwọn afá àwọn tí wọ́n rí kọjá léè tí al tó máa ń lapa lẹ́nu wọn kódà nínú àwọn tá a wà lónìí náà ọ̀pọ̀lọpọ̀ ó ní tí wọ́n máa ń ka Quran tí wọ́n máa dàdé lójú torí pé wọ́n máa túmọ̀ ń táwọn ń kà wọ́n sì ń tẹ̀lé pẹ̀lú ẹ̀mí tó ó di dandan sí Quran kó lápa lára wọn. ọlọ́ni ọlọ́run lẹ́bi. هو الله الذي لا إله إلا هو عالم الغيب هو الرحمن الرحيم lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó sàlàyé títóbi al-Qur'an àti ìlapa rẹ̀ tó mọ́ ń lapa lára àwọn olùgbàgbọ́ òdodo àti àìlapa lára àwọn kèfèrí torí bẹ́ẹ̀ ni wọ́n ti di ó ti lé kókó bí òkúta àbí kò tiẹ̀ lé gòkúta lọ ọlọ́run wa ń sọ ìròyìn ẹni ó sọ kùránì ọ̀hún gan kalẹ̀ fún ẹ̀ tálẹ́ni tó sọ kùránì ọ̀kọlẹ̀ ọ̀hún ní ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ní ọ wá ń ṣe ìròyìn ara rẹ̀ fún wa ká lè mọ̀ àti rí títóbi ọlọ́run ọba àti gbígbọ́ngbọ́n rẹ̀ torí pé òun la tẹ̀dé ènìyàn òun náà ló sánmà àtilẹ̀ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tó ń bọ̀ yìí gbogbo ẹ̀ pátá lórí tawhid ni gbogbo àwọn oríṣi tawhid mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀ ló wà sínú àyà ìbáyìí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba rí fi ti kẹ́lìmà la ilaha illallah lẹ́ẹ̀mejì nínú àyà mẹ́tẹ̀ẹ̀ta ló fi bẹ̀rẹ̀ òun lọ́lọ́run ọba dáńpẹ́ ní Allah tí ò sí ẹni tó ń bá jẹ́ orúkọ pọ̀ àyàfi òun nìkan òun lọ́sọ Al-Qur'ani kalẹ̀ ọba tó yẹ pé kò sí ẹni tó tọ́ sí kájọ́sì fún káforí balẹ̀ fún àyàfi òun nìkan ṣoṣo alimul ghaib wash-shahada òun lọ́ba tó mọ̀ ń tọ́pamọ́ àti ń tọ́hàn gbangba kò sí èéfí ó yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí gbangba ṣe rí bẹ́ẹ̀ náà ni kọ̀kọ́ ṣe rí huwa rahman arrahim ó ní arrahman ọba àjọkẹ́ ayé ìtumọ̀ tó dáa jù ní torí pé ìkẹ́ ọlọ́run arrahman ìkẹ́ tó pọ̀ ní gbẹ́gbẹ́ gbogbo ẹ̀dá pátá ní òrìnà náà arrahim ìkẹ́ tó wà special ni fún àwọn kan àwọn olùfẹ́ ọlọ́run ọba èyí ni pé yóò dá wọn tẹ́ nílé ayé bẹ́ẹ̀ ni yóò sì tún dá wọn tẹ́ lọ́run àwọn ni olùfẹ́ rẹ̀ àwọn tó ń tẹ̀lé àṣẹ rẹ̀ àfa onímọ̀yẹ sọ̀rọ̀ ni هو الله سبحانه وتعالى المعبود بحق الذي لا إله سواه ó ní ọba ọlọ́run ọba ọba tó mọ́ ga ẹni tó tọ́ sí kájọ́sìn fún pẹ̀lú òdodo ọba tí ò sí ẹni ó tọ́ kájọ́sìn fún yàtọ̀ tó nìkan ààrin muslim wà láàrín ọba tó mọ ń tọ́pamọ́ àti ń tọ́nà gbangba ìyá alámù máa gọ́ọ̀bà wà máa hábọ̀ ọmọ ń tọ́pamọ́ ó sì mọ ti ń bẹ níwájú ènìyàn هو الرحمن الذي èyí tí ìtẹ́ rẹ̀ tó tó gbogbo nǹkan pátá arrahim ó ní ọmọ onífẹ̀ẹ́ bí ahli ìmánu bẹ́ fún àwọn tí wọ́n gbàgbọ́ kò ọlọ́run ọba ó ní almunzilu alqur'an èyí tó sọ alqur'an kalẹ̀ alladhi la ilaha illa èyí tí ò sí ẹni tọ́tọ́ ká jọ́sìn fún pẹ̀lú òdo àyàfi òun nìkan ṣoṣo fàlà rọ́bà ọ̀yọ̀ kò sí ọlọ́run ní ìyàtọ̀ sóhun wala ilaha lil wujudi siwahu kò sì sí ẹnìkan tó tọ́ ká jọ́sìn kó tọ́ ká jọ́sìn fún tí ń sì ń bẹ tí ó máa bẹ láéláé àyàfi òun nìkan ṣoṣo. هو المعبود الذي لا يم... لا تنبغي العبادة والألوهية إلا ما òní ọba tá a jọ́sìn fún tí ó sì tọ́fẹ́ lómi nǹkan tó jọ́sìn fún òní ọba àṣọ فإنه لا مجانة له kò sẹ́ni tọ́jọ́ ولا يليق ولا يسيق kò sì tọ́ kálẹ́ẹ̀dì kan tó jọ lọ́wọ́ ولا يتصور ẹnìkan ò lè ronú kó kan pé ẹnìkan gbàgbé ọlọ́run kò sí. kò sẹ́ni ó dàbí ọlọ́run wa kullu ma yu'badu min dunihi min shajarin aw hajarin aw sanamin aw malikin fa huwa baatilun gbogbo nǹkan tí wọ́n ń sìn yàtọ̀ sọ́lọ́run àwọn tó ń ti giri àwọn tó ń sọ àpáta ni ìrọ̀lá kan gbáà alimul ghaibi wa shahada ọba tó yẹ pé òun ló ní nímà ìmà tó pé pérépéré torí pé ntọ́pamọ́ àti ntọ́hàn bákan náà ni lọ́dọ̀ ọlọ́run ọba ntí ń bẹ àti ntí ò sí bákan náà lọ́ni ọlọ́run ọba gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ń rí ya'lamu jami'il kainati al-mushahadat gbogbo àwọn nǹkan tí ń bẹ táàrí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ ọba mà wàlùkọ ìbáàkì àná àti ìtútù tiwa ò rí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ ọba mà fọlá yàpá àlẹ́ iṣẹ́ òfin áfíríwọ̀n àti sàmà kò sí ní tó pamọ́ lọ́dọ̀ min jalilin wa hakirin wa sagirin wa kabirin gbogbo nǹkan tó tóbi àti tó kéré gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́ ọba náà ohun tá a gbà lérò pẹ̀lú al-ghaib níbi kullu ma ghaba an ihsasi an-nasi wa an madarakatihim gbogbo nǹkan tó pamọ́ fún sense organ ọmọ èdè ènìyàn gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́ bá rí òórùn àtọ̀mọ̀ ń gbọ́ ní ẹ̀rì ṣùgbọ́n lọ́wọ́ bá ń gbọ́ ní gbogbo ń tọ́jú ń rí pátá òmí ìwà àtàwọn ojú ọmọ ẹ̀dẹ́ ò lè rí àwọn ní ìwà tó yẹ kó nígbà kan bá mú microscope wá tó wọ́n fi wò torí pé ojú ọmọ ẹ̀dá ò lágbára àtìrí èyí tó tó wá pamọ́ ju èdá lè rí pẹ̀lú microscope gbogbo ẹ̀ pátá lọ́lọ́rọ̀ bá rí wọn mùrádù bí ṣàhádà ń tá àgbàlérò pẹ̀lú tó pa tó hàn ó ní gbogbo tójú máa rí gbogbo ẹ̀ pátá lọ́lọ́rọ̀ bá rí gbogbo tí èèyàn máa ń fíìlì pẹ̀lú ọpọlọ gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bá rí kò sí nǹkan kan ọpa mọ́kọ́lọ̀ wúwà rahman rahim ó ní ọmọ oníkẹ́ alwáfíà ìkẹ́ tó pọ̀ àṣàmìnà níjẹ̀mí ìmọ̀kùnlọ̀kọ́ tó kárí gbogbo ẹ̀dá pátá ẹ̀dá dáhùn rí kẹjọ kan wọn ni àwọn ẹ̀dá pọ̀ ọlọ́wọ́ bá dáhùn èèyàn ọ̀kan nú ẹ̀dá lásán ni tó gbogbo ẹ̀dá pátá ní ìkẹ́ ọlọ́wọ̀ bá kárí wa huwa al-azim ar-rahmatu ad-da'ima ní ọba tó tóbi tó sì ní ìkẹ́ ìkẹ́ tí tí ìtàn لأن لفظ الرحمن صيغة المبالغة لكثرة الشيء وعظمته torí pé lápàdé الرحمن صيغة ni ti mùbálágà ẹni pé tí nǹkan sóbi kọ́gbọ̀ngbọ́n kọjẹ́ ìdáhà ẹni pé kó tóbi parí ọ̀pọ̀ rẹpẹtẹ tó ní arrahman ṣùgbọ́n lábò rahim sígà tó tàdúlù àlàdáwàmù wa simra sígà ni tó ń fi hàn pé yóò máa bẹ ní láíláíláí tí ò ní sá ìdí inú tó fi jẹ́ pé arrahim àwọn mùsùlùmí tí wọ́n gba ọlọ́wọ́ ọba gbọ́ tí wọ́n tẹ̀lé àfẹ́ rẹ̀ àwọn nìkan lọ́lọ́wọ́ ọba ó fi kẹ́ níjọ́ bẹ́ẹ̀lẹ̀ àlùkẹ́yàmà torí àwọn ni wọ́n jẹ ìkẹ́ náà lọ títí láíláí tí ò ní tán torí ìdí ayé ọlọ́wọ́ ọba ó ọlọ́run ni kátàbà rabbukum ala nafsihi ar-rahma ìkẹ́ mi ó kárí gbogbo nǹkan pátá bẹ́ẹ̀ ni mo sì ṣe ìkẹ́ mi lórí mo ṣe lórí ọ̀ràn èèyàn lórí ara mi láti kẹ́ àwọn olùfẹ́ mi àwọn tó ń tẹ̀lé ti tẹ̀lé lẹ́yìn eléyìí ọlọ́dún wa kọ ìròyìn míì nípa ara rẹ̀ هو الله الذي هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن العزيز الجبار المتكفي سبحان الله عما يشركون ayé ìta àkọ́kọ́ kà orúkọ ọlọ́run mélòó ní bẹnu ẹ̀ ọba ni wò ó náà mẹ́ta allah arrahman arrahim kí ló fi mọ̀ wá kó kọ ọlọ́run ọba ni ohun tó fi mọ̀ ni pé ọlọ́run pèrè ẹ̀ bẹ́ẹ̀ ní هو الله òun lọ́lọ́run وهو huwa الرحيم rahman ar الرحيم، òun ni ar-Rahman ar-Rahim so ọlọ́run pe rẹ̀ bẹ́ẹ̀ so gbogbo orúkọ tọ́lọ́run bá pera rẹ̀ òun ló kọ náà àbí tí òjíṣẹ́ rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bá pè pẹ̀lú ẹ̀ òun lórúkọ náà so nínú àyà yìí arí ọlọ́run tún ní. هو الله الذي لا إله إلا هو أني الله èyí tó jẹ́ pé kò sí ẹlòmíì tó tọ́ kápò kájọ́sìn fún ju òun nìkan lọ huwa al-maliku òní ọba tí ìjọba ilẹ̀ àti sánmà pátápátá àti tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́ pé ọwọ́ rẹ̀ lọ́wọ́ al-Quddus ọba onímímọ́ tó yẹ pé ó mọ́ kúrò níbi gbogbo àléébù ọlọ́run ọba ò láléébù kankan ọba tó mẹ́ni asalaam ọba alálàáfíà tí ò sí àléébù kan bó ti wùlẹ̀ ó kéré fún ọlọ́run ọba almu'min ọba onígbàgbọ́ tí máa ń gba àwọn ẹrú rẹ̀ tí wọ́n gbàgbọ́ gbọ́ almuhaimin ọba olùṣọ́ àwọn ènìyàn níbi gbogbo tí wọ́n ń ṣe ń ṣe gbogbo ẹ̀ pátá ní kò sí tọ́pamọ́ fún wọn al-aziz ọba tó tóbi jùlọ tó borí al-jabbar ọba tí tó tóbi tí tóbi ọ̀hún ti kò yẹ torí pé ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ̀bẹ́ ènìyàn tí wọ́n máa ń ṣèṣe títóbi tí ọ̀yẹ́ wọn torí pé kò tọ́ sí wọn ṣùgbọ́n ọlọ́run ọba tó tóbi ni títóbi ọ̀run gan tó yẹ al-mutakabbir ọba tí máa sọ pé òun tóbi ọba tó tọ́ sí kó sọ pé èmi ni ọba tó tóbi tí kìí ṣe àléébù ní fún un ṣùgbọ́n tá a bá pe èèyàn ní al-mutakabbir wọ́n bá mọ̀ sí rẹ̀ ìtumọ̀ rẹ̀ tí kò ní bọ́ sọ́ọ́lẹ̀ kọjá ìtumọ̀ rẹ̀ ní Yorùbá ni ẹni tí ń gbéraga ọ̀pọ̀ onígbéraga ìgbéraga fún ọlọ́run ọba ẹ̀yìn ni torí pọ́tọ́ sí ṣùgbọ́n à ń pèèyàn lónígbéraga torí pé ìgbéraga tí ń gbé ohun ọ̀tọ́ sí ni ìdílù láti pè ní onígbéraga torí nígbà tá a bá pe ní onígbéraga á fojú bíntín wò ó ipe ibi tó gbéra ẹ̀ déhùn kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ subhanallah mímọ́ fún ọlọ́run ọba àmà yóṣèkú kúrò níbi táwọn ọ̀tẹ́bọ tó ń tẹ́rò papọ̀ mọ́lọ́run ọba tí wọ́n fi ń jọ lọ́run àti tí wọ́n fi ń papọ̀ mọ́ ọlọ́run ọba níbi ìjọsìn wọn àfáà onímọ̀ yẹn sáré wọ́n ní huwa Allahu al-ma'budu bihaqq olú ọlọ́run ọba ọba táà sí pẹ̀lú òdodo alladhi la ilaha illa hu lẹ́ni tó yẹ pé kò sí ẹni ó tọ́ kájọ́sìn fún àyàfi òun nìkan ṣoṣo al-maliku li jami'il ashiya ọba tó pé gbogbo nǹkan pátá ìkápá ìlọ́wà òun ló ẹnìkan ní kankan nínú ìjọba ọlọ́run ọba المتطرف فيها بلا ممانع ọba tí máa ń ṣe nínú ìjọba rẹ̀ bó ti wù ú tí ó ti sẹ́ni tó lè pè lẹ́jọ́ wípé bó ló ti ṣe báyìí wala mudafa gbogbo ń tọ́ba ti ṣe ẹnìkan lè ní ọmọ ṣe almunazzahu an kulli ọba tí ó mọ́ kúrò níbi gbogbo àléébù alẹ́bí sẹ́lìmọ̀ mi kú lè àìbì ọba tó bọ́wọ́ bọ́tẹ̀ kúrò ní gbogbo àlébù المتصدق رسله وأنبياءه بما ترسلهم به من الآيات البينات ọba tí máa gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ àti àwọn ànábì rẹ̀ níbi tó wọn nínú àwọn ayọ̀ ọlọ́run ọba tó hàn. الرقيب على كل خلقه في أعماله ọba tó jẹ́ pé ó ń lolùsọ gbogbo ẹ̀dá rẹ̀ níbi tí wọ́n ń ṣe níṣẹ́ kò sì sí tí máa pamọ́ fún nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn al-aziz alladhi la yughadu ọba olúborí tí ò sẹ́ni tó lè borí ẹ̀ al-jabbar alladhi wà ẹ́zàánà láwù sáàrì ọ̀lọ́kọ̀lọ́ àwọn ọba tó yẹ pé gbogbo ẹ̀dá pátá ó ní wọ́n forí balẹ̀ fún ní ti àbí pẹ̀lú ìfẹ́ kódà bí òun wọn wọn láti ṣe pẹ̀lú agbára pẹ̀lú sílẹ̀. المتكبر الذي له كبرياء والعظمة ọba tó tóbi tó pé títóbi gangan yẹ̀ ni kò tún sẹ́lò mí tó tọ́ sí mọ́ aláàbọ̀mọ̀ ọba tó tóbi jùlọ tẹ̀lẹ́gbẹ̀ Allahu ta'ala an kulli ma yushrikuna bihi ọlọ́run ọba ó mọ́ kúrò níbi gbogbo tí wọ́n fi ń ṣe ẹbọ sọ́lọ́run ọba bí ìbádàtì nínú ìjọsìn rẹ̀ so àwọn yìí ò ní àwọn orúkọ ọlọ́run ọba míì tó tún yọ nínú ààyè yìí ọlọ́run ní al-Malik ọba ọba àwọn ọba pátá àtàwọn tí wọ́n ń ṣe ọba gbogbo nǹkan pátá abẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ó ń lólùdájọ́ lórí wọn ó ní yí wọn bí ó ti yẹ yí wọn léè jẹ́ pé ẹnìkan ò lè kọ̀ ntọ́lọ́wọ́ bá ní ó ṣe. alkudus ọba tó hàn tó mọ́ kúrò nínú gbogbo tí máa jẹ́ àléébù kò sí àléébù kan nínú iṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì ni òsì àléébù kan fọ́nà ọba gan fún rẹ̀. ọba tó tó fi parí níbi níbi mímá. so àwọn orúkọ yìí almaliku alkudus السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر gbogbo wọn pátá orúkọ ọlọ́run ọba ni torí pé ọlọ́run ọba pèrè bẹ́ẹ̀ náà subhanallah amma yushrikun ọlọ́run ọba mọ́kúrò lébi tí wọ́n ń ṣe ẹbọ sí fún gbogbo sífà tí wọ́n fi ń ròyìn ọlọ́run ọba àti àwọn míì tí wọ́n ń jọ́sìn fúnpá wọn yẹn àwọn náà lẹ́tọ̀ọ́ sí ìjọsìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ọlọ́run ọba mọ́kúrò ní gbogbo orú nǹkan báyìí gbogbo tí wọ́n fi ń ròyìn ọlọ́run ọba ikó bímọ ọlọ́run ọba mọ́ kúrò níbi ká bímọ torí pé ó wà nínú àléébù kí lèèyàn ń bímọ fún tí ọba sì bí yóò máa banújẹ́ kí ló kí ni tó ń wọ́ máa jí gbogbo ọgbà yóò nìkan ni tálẹ́ntì ọgbẹ̀yìn òun tó ń bá kú tán ọlọ́run ọba ò lẹ́nìkan tí ọgbẹ̀yìn rẹ̀ torí pé ọlọ́run ọba èkú tani ẹni tí ó tọ́jú ohun tó ń bá dàgbà tán kò tí ń tó lè débọ́lọ̀ nírú ẹ̀ torí pé ọba ẹlẹ́mìí ni kẹlma aljabbar almutakabbir orúkọ ni tó tóbi tí ò sí ẹlòmíì tó túbọ̀ jẹ́ ókọ pẹ̀lú ọlọ́run pẹ̀lú orúkọ yìí ọlọ́run ọ̀fẹ́ kẹ́lòmíì ò tún jó náà torí pé tá a bá péyàn pẹ̀lú ẹ̀ àléébù ni èébù ni ṣùgbọ́n ẹ̀yìn ni fún ọlọ́run ọba ó wá ní àdíṣe ìpòtì ọlọ́run ọba ní qala Allahu azza ọlọ́run ọba ní alkibriya tí tóbi rìdáì aṣọ mi ni wàlàọ́dọ̀mà tí tóbi ní ti pàápàá ìzárí ìbóra mi ni fàmán yóò náà zí òní wá ìdàkàn minha gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe fàmí ń fọ́ nínú ọ̀kan nínú ẹ̀ alqaituhu fi jahannam máa sọ sínú náà jahannam ọlọ́run ọba ló ní ẹlòmí ò tún ní mọ́ ìbínú tó ti jẹ́ pé ọlọ́run a máa bínú sáwọn onígbèraga ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn onígbèraga torí pé wọ́n ń ara jọ ọlọ́run ọba léèkì tó lẹ́tọ̀ọ́ àti ṣe هو الله الخالق هو الله الخالق البارئ المستوي له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الله الناس لله الخالق وباتدا البارئ ọba tó bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀dá tí ó sí ìṣẹ́lú tó ti dáwẹ̀ síwájú. Al-Musawwir ọba tó pé gbogbo bí ẹ̀dá ṣe rí pátá òun náà ló ti súra rẹ̀ bọ́lọ̀ ṣe ní orí lórí bọ́lọ̀ ṣe ní ẹni olúkúlùkù ló àwọn ẹ̀dá ènìyàn bọ́lọ̀ ṣe ní àárín ọlọ́run ọba ló yà wá bẹ́ẹ̀ àti àwọn ẹ̀dá míì náà tí wọ́n sì ṣe ní ẹranko bí wọ́n ti rí ọlọ́run ọba òǹlọ́ta ọba ìdínú tó fi jẹ́ pé kò dáa ká máa bú ìṣẹ̀dá ọlọ́run ó ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tí máa ń jáde lẹ́nu wa pé ilé ìṣèwà bu rẹwà báyìí ẹ̀dá bu rẹwà ọlọ́run ọ̀gá ẹni tó bá bú èèyàn dípò bu rẹwà ọlọ́run ọ̀gá ní bú torí pé ó ń sọ fọ́nà pé ọlọ́run ó ní alùpùpù àwòrán gbogbo nǹkan pátá bí làwọn àtúmọ̀ òṣùnà ọlọ́run ọba ní àwọn orúkọ tó dáa jùlọ nùsàbí ọlọ́run máa fi sàmà wá sí wọn àrùn gbogbo nǹkan tí ń bẹ ń sánmà lẹ́dàá àti tí ń bẹ lórí ilẹ̀ lẹ́dàá àti tó wà nínú ilẹ̀ lẹ́dàá àti tó wà láàrin àwọn méjèèjì gbogbo wọn pátá wọn ń tàfọ̀ mọ́ fọ́lọ́run wàhúwà al-azizul ọlọ́run ọba òun ni olùborí tí ò sí nǹkan ní ìlú borí ọlọ́run alhakim ọba ọ̀jọ̀gbọ́n onímímà tó ẹ pé kò sí àléébù kankan nínú gbogbo tó ṣe lẹ́dàá àti gbogbo àlámọ̀rí ọlọ́run ọba kò sí nǹkan tó tó jẹ ọba tó mọ́ ọba tó tóbi alkhaliqul muqaddaru lil khalq ọba tó ṣẹ̀dá tó sì ṣe ẹ̀dá òun gẹ́gẹ́ bí ó ṣe rí bẹ́ẹ̀ náà ló ṣe bí ó ti tóbi tó bí ó ti fẹ́rẹ́ ma gbogbo ẹ̀ pátábọ́lọ̀ ti fẹ́ súra rẹ̀ ma ó dáwọn ẹ̀dá míì wọ́n wà ní kínkìnké lórí ilẹ̀ káàdì máa kọ dáadáa máa mọ́lẹ̀ ọlọ́run lọ́tàdé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ البارئ المنشئ الموجد لهم على مقتضى حكمته ó ní ọba tí ó bẹ̀rẹ̀ ìṣẹ̀dá wọn síwájú kọ́lọ́hún tó ṣe ìṣẹ̀dá tiẹ̀ kò sí ìṣẹ̀dá míì gẹ́gẹ́ bí ìtọ́lọ́hún ọlọ́run ọba ló bẹ̀rẹ̀ ìṣẹ̀dá ẹ̀ ló sì ṣẹ̀dá wọn pẹ̀lú ọgbọ́n rẹ̀ bó ti ní wọ́n rí bẹ́ẹ̀ náà ni wọ́n rí al-musawwiru khalqihi kayfa yasha ọba tí máa ya àwòrán ẹ̀dá rẹ̀ bó ti wù nínú àwọn ẹ̀dá yóò dá mi ìní gíga yóò sì dá mi ìní kúkúrú kódà ẹlòmíì tó gbọdọ̀ pé kúkúrú torí pé ó ti kú kọjá àlà àyàfi kápẹ́ ní àràrá gẹ́gẹ́ bí Yorùbá sí pé wọn ọlọ́run náà lọ dá wọn bákan náà nínú àwọ̀ wọn àwọn míì pupa àwọn míì funfun àwọn míì dúdú irun àwọn ẹlòmíì yàtọ̀ sáwọn tẹ̀lòmíì ọlọ́run ba ló ṣe túra gbogbo ẹ̀ pátá المصور خلقه كيف يشاء له سبحانه الأسماء الحسنى يسبح له جميع ما في السماوات والأرض gbogbo tí ń bẹ sánmà pátá àti ilẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣe àpọ̀mọ́ fọ́lọ́run wàhúwà làbíìlú ṣẹ̀díìdò ìtìkọ́m ní àdá yìí ọlọ́run ọba olúborí ni ọba tí máa báwọn ọ̀tẹ́ ẹ̀ mú ní gbígbámú fún òun lè bọ́ alhakim ọba ọ̀jọ̀gbọ́n fi tẹ̀dírì yìí òmúrin kọ́lùfẹ̀ níbi mímọ́ ṣe gbogbo bí máa da àwọn ẹrú ẹ̀ bó ti dá wọn òun náà ní tọ́jú wọn ọba ọ̀jọ̀gbọ́n ni so àyà méjèèjì ọlọ́run rí ti fi huwa Allahu la ilaha illa hu lẹ́ẹ̀mejì torí pé kẹ́lìmà ni tó tóbi tó ṣe pàtàkì sí ìgbésí ọmọ ẹ̀dá tí ọba tóun òní tí ń kò tí ń tí ń jẹ́ mùsùlùmí kẹ́lìmà tí yàn fi di mùsùlùmí nù la ilaha illallah bákan náà ọlọ́run pé ara rẹ̀ láwọn orúkọ nínú àwọn áyà méjèèjì bẹ́ẹ̀ sì ni ó tún ní tẹ̀sbíì ní máa pàfọ̀ mọ́ fún òun ọlọ́run gbogbo tí ń bẹ ń sánmọ̀ pátá àti tí ń bẹ ńlẹ̀ gbogbo wọn ni wọ́n ń sàmọ̀ wàpàpọ̀ mọ́ fọ́nà wọn. ọlọ́run kọ láàyè ìbòmí pé tùsẹ́bìhù láwù sàmàwá ti sábù wà láàbù. gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́nà wọn. wà máa ń fi ìhìn àtàwọn tó ń bẹ nínú rẹ̀ sánmà ọ̀hún gan kún rẹ̀ ó ń sàkọ̀mọ́ fọ́lọ́run àtàwọn tí wọ́n ń bẹ nú ẹ̀ ní gbogbo ẹ̀dá pátá tí ń bẹ nú ẹ̀ àwọn náà ń sàkọ̀mọ́ fọ́lọ́run bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ẹlẹ̀ náà ń sàkọ̀mọ́ fọ́lọ́run àtàwọn tó wà lórí ẹ̀ àtàwọn tó ń bẹ nú rẹ̀ wà ní ṣe nǹkan ní sí nǹkan tí ń jẹ́ nǹkan ilá ìfẹ́ bí kò fi hàn mí àyàfi ká ẹni pé wọ́n ń àkọ̀mọ́ fún ọlọ́run ọba wà láàkín àyàfi pé لا تفقهون تسبيحهم ẹ̀yin ò lè mọ bọ́ọ̀dà àkọ̀wọ́n ìṣe tẹ̀sbíhì wọ́n ti rí bóò ni àkọ̀mọ́ wọ́n ti rí ẹ̀ lè mọ́ torí pé ẹ̀gbọ́n tí wọ́n ń sọ ọlọ́run ọba gbọ́ tó وهو العزيز الحكيم تريد أي ولو أبا أباني العزيز أبا تبوري الحكيم أبا جبنا آية متى تاي gẹ́gẹ́ bá ti sọ kọjá ó ṣe àlàyé lóríṣìíríṣìí àkọ́kọ́ ní ẹni pé kalimatu tawhid هو الله الذي لا إله إلا هو لا مجي من هيا متسا بكنا أتندرق تسبيح سيسياق ومفلون لا مجي من هيا متسا بكنا أدوق عمورك ورمي تنصر على قدية من هو آية وفتو 14 فبكنا nínú àwọn orúkọ ọlọ́run tó mọ́ ìdí ni pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tó ṣe pàtàkì jù nínú ìmánì ẹ̀dá nù kọ́gbọ́n ọlọ́run ọba lẹ́yọ̀ kan yìí pé ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni kò pé méjì òun nìkan lọ́sẹ̀dá òun nìkan sì ló tọ́ ká forí balẹ̀ fún kájọ́ fòfin kò sẹ́lò ní ìkúnmá tó tó tọ́ sí torí gbogbo ẹnikẹ́ni tá a lè rò pọ́ sí àwọn náà ẹ̀dá ni wọ́n ọlọ́run ọba òun náà lọ dá wọn tí wàá ló dé dáàbì jọ́pẹ̀ fẹ́ tọ́jú ẹ̀dá láti jọ́pẹ̀ fẹ́ ẹ̀dá tọ́lọ̀ ńlá táwọn àti ọba àtẹ̀dálẹ̀ àtòdìjẹ́ lèyìn o. bákan náà ọlọ́run ọba tọ́ sí ká ṣe àfọ̀mọ́ fún un kódà ó jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta omi tawhidul asma wa sifat ká mọ ọlọ́run ọba lọ́kan níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ eléyìí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta iná ọlọ́run fi rán gbogbo òṣìṣẹ́ pátá láti bẹ̀rẹ̀ dópin àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ọlọ́run ọba fi rán gbogbo òṣìṣẹ́ ìdí ni pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n kúrò lójú ọ̀nà ọlọ́run tó fi wọ́n lé kúrò lọ sí nǹkan míì tí ètò olóòlù tí ọlọ́run ọba fi wọ́n lé wọ́n wá bẹ̀rẹ̀ sí ròyìn ọlọ́run bí ò sí yẹ wọ́n fi nǹkan tí ò yẹ wọ́n fi ń kan ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn Yahud tí wọ́n ní òzẹ́yì rógùnà lọ ipe òzẹ́yì ọmọ ọlọ́run kò sì tọ́ ká fi ọmọ tìtọ́ náà torí pé ọlọ́run ọmọ ìbí ma kò sí ní tó fẹ́ ṣe pẹ̀lú ọmọ àwọn ìyẹn wọn ò tẹ ẹ̀dúró bẹ́ẹ̀ wọ́n tún fi ń tí ọ̀dá wọ́n tún fi tìtọ́ náà wọ́n ní inna Allaha faqirun wa nahnu aghniya ọlọ́run ọba o kò sí ní kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ àwa la ní àwa lọ́ba ọlọ́rọ̀ subhanallah níbomi wọn ni yadullahi maghlula ọwọ́ ọba ọwọ́ ọwọ́ ọlọ́run ọba ó kákò èyí ni pé ó fúnwọ́ ni ọ̀nà ni hullet aidihim bẹ́ẹ̀ kọ́ ọwọ́ tí wọ́n lọ́wà ní dídé pẹ̀lú téèmì gan àwọn nàfọ́rọ́ wọ́n ní alìmọ̀sí ìhùkùnlọ́ wípé mọ̀sí ọmọ ọlọ́run ló àwọn náà dúró bẹ́ẹ̀ wọ́n ní sáálì sùsàlẹ̀ àtà ọlọ́run ọba mẹ́ta lọ́kàn ni àwọn náà fi ń tí ọ̀dà tìtọ́lọ́run وقالوا اتخذ الله اتخذ wọ́n sọ pé ọlọ́run ọba ó bímọ nkú wọ́n sọ yìí òǹkà nǹkan tuntun ni lẹ́yìn òtẹ́tì òfin ẹ̀gbọ́ rí takadu samawatu sab'u takadu samawatu yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhirru al-jibalu hadda sama ọbẹ̀ yẹ kọ́pọ́nká ilẹ̀ ẹlẹ̀ ọ̀fẹ́ náà fẹ́ fọ́nká kọ́ lanu torí ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ sọ́nà ìfẹ́ ọlọ́wọ̀ bá bí ma bẹ́ẹ̀ ni àwọn òkè ńláńlá àwọn náà fẹ́ fọ́nká kó derúkú torí búburú ọ̀rọ̀ tí wọ́n fi sọ́lọ́wọ̀ bá àǹdáà ò lérò àmàlè lọ́wọ́dàdà torí pé wọ́n sọ pé ọlọ́run bímọ وما ينبغي للرحمن أن يتخذ ولدا kò tọ́ kìí ṣe tó tọ́ pẹ́ẹ̀pẹ́ sí ọlọ́run láti jọ pé ọlọ́run á ní ẹnìkan ọmọ òun ni bẹ́ẹ̀ náà làwọn ọ̀ṣẹbọ àwọn náà wọ́n fi ń tí ọ̀dà ti sọ́lọ́run wọ́n ní wọ́n mọ̀ rọ̀hman tání jẹ́ àrọ̀hman ọmọ oníkẹ̀ẹ́ anasjudu lima ta'muruna wa zadahum nufura ṣé ọ̀fẹ́ ká máa forí kalẹ̀ fún ẹnìkan tá a mọ̀ tó ń pa wá láti rẹ̀ pé ká forí kalẹ̀ fún ọwá tàbí fún girman wọn wọ́n sàlẹ̀ fún mọ́tòmọ́tò wọn àti ìgbéraga wọn bẹ́ẹ̀ ni wọ́n ní àjáàlà àríhàtàn ìlàhàn wàhídá inna hadha la shay'un ujab èèmọ̀ táwọn ń ṣe oní ká sọ wípé ọlọ́run ọba ọba àtòrí torí pé lọ́dọ̀ yan ọlọ́run ọba pọ̀ wò ní ká wọ́n pọ̀ ń kálukú lọ́lọ́run di ẹ̀ nílé ó tún ní lápò ó tún ní sílé kan tí ó ti lọ máa bọ́. ntí ọ̀dà òní wọ́n fi tì sọ́lọ́run ọ̀dọ́ wọn ó ní pé èèmà ní ká sọ pé ọlọ́run ọba ẹyọ kan ni lọ́dọ̀ wọn ọlọ́run ọba pọ̀ ìdí inú sọfẹ́ jẹ́ pé àwọn lárúbáwá nígbà tí wọ́n wà nínú jàhìlíyà wọn kò sí tí wọ́n fi wọ́n fi bọ́ lọ́run ẹlòmíì tó bá wá tí ó fi ṣe ọlọ́run rẹ̀ tí ò ní dẹ́bí inú ni wọ́n wà á gún yóò gún bí a mọ̀ yóò wà mọ ọlọ́run ọba rẹ̀ ńgbọ́ ọba gbẹ tán yóò wà gbé kalẹ̀ yóò máa bọ́ ìjọ tẹ́bí bá pa tí ò rí ní ọ̀jẹ̀ yóò wà gbé e, yóò sì mọ̀ pé tẹ́bí lò yóò wà jẹ ọlọ́run ọba rẹ̀ tẹ́rí pé ó tọ́ka pé ní àsìkò jàhìlíyà torí àìmọ̀kan báyìí وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا nínú àwọn tí wọ́n ti bọ́ tí wọ́n ti wọ́n ti dìkọ́ lọ́run wọ́n ní pé àwọn màláìka ọlọ́run wọ́n ní àwọn ọmọ obìnrin ọlọ́run ọba ni obìnrin ni wọ́n ṣùgbọ́n obìnrin ọlọ́run ọba ni. léyìí tó jẹ́ pé tí wọ́n bá fi obìnrin tìtọ́bọ̀ sí wọn wọn a máa bínú ni wọ́n ìlà àbúṣirọ̀ ahaduhum bil unsa ظل وجهه مسودا وهو كريش gbogbo ọgbà tí ìyàwó ẹ̀ bá bímọ tó bá ń fún ní ìrò pé obìnrin nìyàwó ẹ̀ bí ojú rẹ̀ ó wà dúdú kirikiri torí ìbínú torí pé ń bínú pé èédè lóhun gan agbègbè obìnrin tó wọn ọ̀fẹ́ lọ́wọ́ á fi jìsọ́ ọlọ́run pé ọlọ́run ni àwọn màláìka àwọn lóbìnrin ọlọ́run a rí pé gbogbo wọn pátá ó ní wọ́n ṣe ẹbọ sọ́lọ́run ọba wọ́n sì fi ń tí ọ̀dà tìtọ́ lọ́wọ́ ọba wọn ọ̀kàpọ̀ mọ́ lọ́wọ́ ọba pátápẹ́ẹ̀pẹ́ ìdí inú tó fi jẹ́ pé ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ tasbih ọ̀rọ̀ ìròyìn orúkọ lọ́wọ́ ọba dáadáa àti sífà rẹ̀ dáadáa ló fi jẹ́ gbòǹgbò nínú tawhid torí pé ìṣesí àwọn ẹni àkọ́kọ́ ibi tí wọ́n ti kùnà nìyẹn. so àyà ìgbẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sọ̀rọ̀ lórí tawhidul uluhiyya àti tawhidul asma wa sifat àti tanzihu Allahi subhanahu wa ta'ala ma iqamati al-adilla alayha ṣíṣe àfọ̀mọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn ẹ̀rí tó jọjú tó fi hàn pé ọlọ́run ọba ló tọ́ sí àfọ̀mọ́ ọlọ́run lónìí kan ọ̀rọ̀ náà tó ní lawul asmaul husna ó wá nínú alqur'an fífi rinlẹ̀ ife ọlọ́run ọba ló kọ àwọn orúkọ yìí sì ní wọ́n máa ń sọ ìròyìn wọn pẹ̀lú alhusna èyí pé ètò dáàjì ọlọ́ni walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run ọba ní orúkọ tó dáa jùlọ ẹ pé pẹ̀lú ẹ̀ yóò ti dáyé lò Allahu la ilaha illa hu lahul asmaul husna ọlọ́run ọba òní ọlọ́run kò tẹ́lò ní ìtọ́tọ́ kájọ́sìn fún pẹ̀lú òdodo yàtọ̀ sóhun ó sì láwọn orúkọ tó dáa sẹ́yẹrẹ sí pé ọlọ́ni huwa al-khaliqul bari'ul musawwiru lahul asmaul husna so àwọn orúkọ yìí ọ wà ní ìmọ̀ àkọ́kọ́ ni kò sẹ́ni ó mà ẹnì kankan ò lè mọ orúkọ ọlọ́run àbá àti èyí tí ọlọ́run bá fi pera rẹ̀ tó kò sì tọ́ fún ẹnìkan kó pe ọlọ́run ọba ló kọ pẹ̀lú tí ò pera rẹ̀ kò sọ́nà ní ìta tó fi dáadé fi mọ orúkọ ọlọ́run yàtọ̀ sí wáhà yìí wáhà yìí yẹn ó lè jẹ́ pé èyí tó wá nú alukur'an èyí tó muhammad wa tó gbogbo èyí tí ọlọ́run bá sọ fún rẹ̀ ó di dandan káfí káwa náà káfí onílẹ̀ orúkọ ọlọ́run ọba ni láti máa pè pẹ̀lú ẹ̀. káfí máa fi rinlẹ̀ tọ́ na inú ẹ̀ ni pé orúkọ ọlọ́run kò níye orúkọ ọlọ́run ọba kò níye nínú ẹ̀ àwọn èyí tó fi mọ̀ wá ń bẹ nínú ẹ̀ àwọn ẹ̀mí ìtọ́ ẹgbẹ́ òun nìkan kò fi mẹ́lò ohun tó fi hàn abẹ́rẹ́ tí Abdullahi ibn tó bà wá nínú àdúrà náà àdúrà nípa sálàm tó ní máa àfọ́fà àhàdàn ọ̀fun hàmú wàlà àdànù kò sí ẹnì kankan tí ìbànújẹ́ ó dé bá àbí aburú kan yóò dé bá tí ó bá gba àdúrà yìí ọlọ́wọ́ bá ó yọ kúrò nínú ìbànújẹ́ náà ó ní pé allahumma inni abdu ìwọ ọlọ́wọ́ ọba rẹ ni mí o wọ́pùlù abdu bẹ́ẹ̀ ni ọmọ ẹrú rẹ ni mí. wọ́pnú àmàkì e, ọmọ eru rẹ lóbìnrin mi ní náà sí àti ìdíyàdì gbogbo àlámọ̀rí mi pátá ọwọ́ rẹ lọ́wà mọ́rin sí àṣùkùnmọ̀ gbogbo ìdájọ́ rẹ o ti ṣe o ti kọjá gbogbo ẹ̀rọ padà wá tẹ abdul fi o gbogbo tó ti ṣe nídàjọ́ lórí mi justice ni kì déédéé ni kò sí ẹ̀jẹ̀ ń bẹ̀. as'aluka bi kulli ismin huwa la ibi alọ́ládé mò ń bi ọ́ mò ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ tó yẹ pé ti tiẹ̀ ni sàmẹ́yìtà bihi nafsa èyí tó pera rẹ bẹ́ẹ̀ ọwọ́ àdámtàwò ahadan min khalqik àbí òfin rẹ nìkan nínú àwọn ẹ̀dá rẹ ọwọ́ àdámtàwò fi kìtàbì àbí òfin ẹ̀sọ́ kalẹ̀ sínú síra rẹ أو استكثرت به في علم الغيب عندك àbí ó ti ẹ̀ fílẹ̀ bó ti wà tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ nínú ìmọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ mọ̀ wá ń bẹ̀ ọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí an taj'ala al-Qur'ana rabi'a qalbi kó o ṣe Qur'an ní ibùsùn ẹ̀mí mi tí ó máa tutù ẹ̀mí mi wa nura sadri kọjá sí Qur'an kọjá ìmọ̀lẹ̀ ọkàn mi wájàlá àkójìnì kó ṣe Qur'an ní tí ó mọ̀ mú ìbàdújẹ́ kò nínú ọkàn mi wàdàhábà mi kó ṣe Qur'an kó jẹ́ tí ó mọ̀ mú gbogbo ìṣòro mi tí ó mọ̀ gbé lọ. إلا أذهب الله همه وحزنه وعبدله مكانه فرجا àyàfi kí ọlọ́run ọba ó mú gbogbo ìbànújẹ́ àti ìdààmú ẹ̀ mú lọ yóò wá pààrọ̀ rẹ̀ pẹ̀lú ìdùnnú tọ́ba ilé ṣe rú àdúrà báyìí so eléyìí ó fi mọ̀ pé nínú rẹ̀ ó fi hàn pé orúkọ ọlọ́run ọba kò ló ń kà ṣùgbọ́n àdìsí àlẹ́bí sallallahu alaihi wa sallam tó ní inna lillahi tis'ata wa tis'ina isman mi'ata illa wahida man ahsaha dakhala al-jannah ọlọ́run ọba ó ní àwọn orúkọ kan ọgọ́rùn-ún dín kan ni gbogbo ẹnikẹ́ni tí ó bá màá àbí tí ó bá ha àbí tí ó bá tọ́jú ẹ̀ tó tọ́jú ẹ̀ dàkọ́nà ìjẹ́nà yóò wọ àìjẹ́nà àwọn àbá ni àdìsí kò fi hàn pé orúkọ ọlọ́run ọba ọwọ́ náà ní 99 rárá gẹ́gẹ́ bí ìgbà tí ń bá sọ pé mo ní àwọn tíra kan mo pèsè rẹ̀ lẹ̀ dìgbà tí ń bá fẹ́ kàwé ni gbogbo òǹkà tíra náà 99 eléyìí ò túmọ̀ sí mi ò ní bẹ́ mi ò ní túra ní ìyàtọ̀ tó wù ṣùgbọ́n léèwọ̀ ni mo pèsè rẹ̀ lẹ̀ fún nǹkan báyìí èyí ọ̀wá mi ni pé mi ò tún ní mi ìmọ̀ so 99 names tí wọ́n lọ́lọ́wọ́ bá ní pé ká pè pẹ̀lú ẹ̀ ìdínú táwọn àfáà tí wọ́n fi gbìyànjú ìpè yóò jẹ́ pé àwọn ohun tó wá nínú alukur'an àti sunna lẹ́yìn sallallahu alaihi wa sallam wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe àyẹ̀wò gbogbo àwọn orúkọ tó lọ ń pera rẹ̀ nínú alukur'an wọ́n kó jáde ìpè eléyìí ó wà ní orúkọ náà èyí tí àdẹ́gbà sọ́nà ń pè nínú sunna wọ́n kó wọn jáde wọ́n wá sí pé 99 tò níbi tá a ti mọ̀ pé ọ̀wọ́ 99 kọ́ nínú àwọn tó kọ́kọ́ ṣerú iṣẹ́ báyìí ó ní Ibn Hajar al-Asqalani ọlọ́wọ́ bá kó yọnu sí ó lẹ́ni tó kọ́kọ́ ṣe irú iṣẹ́ báyìí nígbà tó kó tiẹ̀ jọ nígbà tẹ́lò mi ò ti ṣe àwọn ọkọ̀ míì wà tó wà nínú tiẹ̀ tí ò sí nínú tẹ́lẹ̀ tó náà ti kó tiẹ̀ jọ tó jẹ́ 99 bẹ́ẹ̀ làwọn míì náà tún ṣe lẹ́yìn wọn èyí tó ṣe nígbẹ̀yìn gbẹ̀yìn ó ní àfá ìbùnà ẹ̀mìn ọlọ́run púpọ̀ rọ̀kẹ́ òun náà gbìyànjú ó kó àwọn orúkọ ọlọ́run ọba jọ nínú súnà lẹ́sà kanam àti alkur'an léyìí tó ti ṣe àlàyé ìtumọ̀ wọn ó wá tó ní títò òru sọ eléyìí ni ìparí súra yìí èyí tí a ṣe tó ṣe déédé ọlọ́run bá kókó wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe nú ẹ̀ ọlọ́run kókó rí jìn wa wassalamu alaikum wa rahmatullahi wa